الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún ọlọ́run a jẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà ọ̀nìkan ṣoṣo náà ni ẹnìkan tó dá ayé àtọ̀run ọ̀nìkan náà ni ẹnìkan ṣoṣo eléyìí tí ó pa wá láṣẹ pé kí a máa jọ́sìn fún un ìwọ̀ tún ni kíyàn tó máa sìn kan mí lẹ́yìn ọlọ́run ó bí ọlọ́run bá nínú púpọ̀ kí a tún máa pè nǹkan mí lọ́lọ́run lẹ́yìn rẹ̀ ọlọ́run bá tàà rí ikú bí ma ẹnìkan òbí a gbọ́dọ̀ má máa rán ara wa létí lójoojúmọ́ ní gbogbo ìgbà wípé ìṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run ọ̀kan lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí kò sẹ́nì kan eléyìí tí ọlọ́run ọba gbára tì ó dá nìkan dúró digbín ni òun náà lọ́ba tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin alhayyul gbogbo nǹkan pátáláyé àti gbogbo àwọn èèyàn pátáláyé òun náà ni a ní ń ta farati nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí kìí ṣe pé bí farati ó ń túmọ̀ wípé kìí ṣe pé bí farati táà sọ pẹ́lú omi ẹni tó náà farati tó tún rọkàn lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ ní túnmọ̀ tó ń sin ẹni náà ṣùgbọ́n kò lè ṣe láìsí ọlọ́run bá fi wá kọ́ra wa láyé ìyàwó fara tí ọkọ náà rọkàn pé ńgbà tí bá lè wá bá dé pẹ̀láàánú ọlọ́run á jẹun ìgbà láti bá dé ìṣàlá á síbẹ̀ àsánwọlé wa ọkọ náà ń dúró de pé tí ìyàwó ń bá wà nílé oyẹ kó ti gbálẹ̀ oyẹ kó ti fabọ́ yìí gbogbo àwọn tó yobana náà máa ń sọ pé gíkan ò lè dágbó ṣe ṣẹ́rí gbogbo orú àwọn tá à ń sọ yìí pátá ọ̀rọ̀ àwọn ẹ̀dẹ́ èèyàn láàárín ẹ̀dẹ́ ènìyàn ni alọ́lọ́wọ́n ọba ọ̀fara ti kankan kò gbójúlé kankan wọn nìkan náà ni gbogbo ayé ń wárí sí lọ́dọ̀ tí gbogbo ayé náà kan rẹ̀ kódà tó fi kan ni tí ò sin ọlọ́run gbogbo wọn náà mọ̀ pé nìkan jẹ́ ọlọ́run òkè lókè ló dẹ̀ ń bẹ lókè keje lọ́run lẹ́fí máa gbọ́ pé bí àwọn yorùbá náà ṣe wà nínú wíwà wa tá a gbọ́njú bá anya òtafà sókè yìí dóborí bọ́bá yé orí ẹ̀tọ̀rún wù ọ́ eléyìí náà ń tọ́ka wípé gbogbo alamọ̀pẹ́ nìkan jọ lọ́wọ́n bá lọ́rùn ọba tó ti ń bẹ ti pẹ́ kó tẹ̀ tó di kó dẹ́ nìkan tá à ń pè ní Muhammad sallallahu alaihi wasallam wa kan àbí ọlọ́ọ̀bá náà kó jọ àpàdà sáàbúrú tààfi ní ṣe tí ẹ̀mọ́ kọlọmbájò dé bá wa àtọ́rọ̀ alékún aláwọ̀lọ́wọ̀ fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́wọ̀ alékún yọ lọ́rẹ̀ kó bá ṣe tí wọ́n gbọ́nà bí àwọn ẹlòmíì táwọn ọjọ́ wà láyé ṣe ń lo ayé ń gbà náà pé á ah, káwà náà ṣe tiwa báyìí kílédé àgbọ̀dọ̀ máa wúra wa níran ìgbà tí wọ́n gbọ́ tí wọ́n gbà tó yíṣẹ́ pè wọ́n pẹ́ mọ́gbà bẹ̀ kò sọ́nà ń bẹ̀ o tó bá pẹ́ yìí fẹ́ ní ayé àtọ̀run báyìí ní kẹ́ẹ̀ṣe gbà ẹṣá tẹ̀lé mi wọ́n dẹ̀ tẹ̀lé ọlọ́dẹ̀ sọ fún apé látara títẹ̀lé tí wọ́n al-Qur'an wọ́n ni rò jíṣẹ́ sọ fún Allaha wa ati'u rasula

kò sígbà kan tẹ gbọ́dọ̀ rò pé kò lè wọ́ọ̀kì nínú ilé yín kò sígbà kan tẹ gbọ́dọ̀ máa rò pé bóyá ọ̀rọ̀ ọlọ́run àbọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ kò bá bí iṣẹ́ wa mú èwọ̀ ni kéèyàn máa ronú bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa ronú ní gbogbo gbàpọ̀rọ̀ ọlọ́run ṣe bọ́lọ́n ṣe ní

ẹ̀nà kò oríire má ma ronú pa àwọn kan gbọ́ ìyẹn wá fẹ́ máa wá dẹ̀ iná láàmú pé àwọn ilé yóò gbọ́ wọ́n dẹ̀ ń ráyé ṣe wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń kọ́lé wọn ra mọ́tò ńláńlá wọ́n dẹ̀ ń fi ókè nǹkan kan ò ṣe náà wá ní darapọ̀ mọ́ báyìí tó bá jẹ́ náà

ìntùtì ọ̀hù ọlá ní tẹ́bá fi lè tẹ̀lé pẹ́rẹ́ tààtàdù ẹ ti mọ̀ náà nǹkan kan ṣe tó kọ̀kù náà ni pé ẹ̀yẹ juwójú tẹ́lẹ̀ sọ pé ànábì ni mò ń tẹ̀lé sallallahu alaihi wasallam ẹ má kàn wá sọ àwọn tí wọ́n ṣe mọ̀lídìí wọ́n ní tiẹ̀ náà làwọn ṣe fẹ́rẹ̀ làwọn ní táwọn fi ṣe ṣé bàbá àwọn ẹni àbújẹ́ bàbá bàbá wọn àbáwọn tẹ́sẹ̀dàgbà kí wájú rẹ̀ àṣẹ́bá wọn nífẹ̀ẹ́ rẹ̀ náà bá láyé àwọn tẹ́ ń ṣe tí ẹ̀ táwọn tún ṣe mọ̀dídì fún àwọn tún kéèkéèkì fún àwọn gbọ́rùkọ rẹ̀ lárugẹ ní <laughs> títẹ̀lé kọ́ lélẹ́yẹn o ìjàpá rẹ̀ lélẹ́yẹn títẹ̀lé ìtumọ̀ títẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ó ní títẹ̀lé gbogbo tọ́lá àwọn bá ní

àwọn èèyàn wá láńtẹ̀lé rò rí àwọn kèfèrí wọ́n rò pé ọ̀nà táwọn kèfèrí ń gbà tí wọ́n fi mékè ẹ̀ láyé àwọn náà lè gbàbẹ̀ àwọn lè tọ ojú ọ̀nà yẹn rárá o rárá kèfèrí ń plánà àti ní ayé kò sí tó kàn wọ́n pẹ̀lú ṣe fẹ́ fi ń sọ fún àwọn náà fẹ́ ní ọ̀run wọ́n ọ̀dọ̀ ti wa lọ́wà nínú alkùnrin àti nínú hadith anábi sallallahu alaihi wasallam ọ̀n tí yàdẹ̀ ń ṣe tó fi ń gbádùn ọ̀hún sallallahu alaihi wasallam tòtẹ́ ìnà bá wá ń ro kan wípé ibi tí kèfèé rí tọ̀ lẹ́fẹ́ tọ̀ èyàn ní gúnlẹ̀ dáadáa torí pé yàn ní ṣe ìsìláàmù yẹn gangan èyàn dà òbìkítà láti gbowó èlé kèfèé òbìkítà láti gbọ́ music kìfìrí ò bìkítà láti ná láti ṣòwò haram kó tọ́tí kó tẹ́lẹ́dẹ̀ kó tajá gbogbo tó bá ṣáàtì máa jẹ́ kó lówó kó wó ṣáàtì yọ gbogbo tó bá rẹ̀ ti máa mú dé ipò kan kò sí tó kàn kó ṣáàdépò yẹn ìyẹn lọ́lọ́wọ́n bá ń kí àwa nílọ̀ táwa bá ti tẹ̀lá náà bí àwa ti mọ̀nà àáráyé lò àti rọ̀nù dé sí sallallahu alaihi

ọmọ aṣẹ́nì kankan kiri gbójókó mọ́sùkì ń ṣáàjì je jẹ́ gbójú mídò yọjú wona, ee, ẹ̀ẹ́ fíìmù lẹ́tún wò pẹ̀lú gbogbo àti tí mo ṣe fún ìyẹn tí o bá gbọ́ òun ni ọlọ́run bá rẹ̀ ní ẹ̀ṣẹ́ bẹ́yìn ti sọ fún àbíkẹ́ máa ka káàkiri kọ̀rọ̀kọ́rọ̀ mo rí tó gbọ́ kàdàgbà mo ti rí tí mọ́tò gba bí ó lè jẹ́ ilé ọtí ló lọ ẹ le ṣe bó ti gbọ́ wá sí pé ọtí múmu ò dá ó ti ti rẹ̀ á ìgbọ́n tó bá ti fẹ́ lọ sí pàtí bẹ́ẹ̀dì àti tó tó máa lọ ìdí ò bẹ́sìn mú yẹn ó ti mọ́ra aṣọ tó ń wọ̀ lọ bí ilé yẹn ṣe bó ti gbọ́ ẹ ti sọ fún ẹ̀yẹn fílẹ̀ wọ́n máa ọ̀là rọ̀súlì ilẹ̀ alwọ́lá ọgbọ̀lẹ̀bọ̀bì náà ń tọ́ pínpín èèyàn ẹwà gbọ́ ẹ̀ta fẹ́ tún bẹ̀rẹ̀ sí dánulé eléyìí ó jẹ́ ró dùnnú ṣùgbọ́n tó yẹ pé lónìí inú èèyàn dẹ̀ ń bàjẹ́ tabá ti pẹ̀lú tọ́pọ̀lọpọ̀ ọmọ ya mùsùlùmí dà sáyé lónìí ìròdùn nínú tí a tún fẹ́ mẹ́nu báyìí ibi tọ́lọ̀ bá ní kákan rọra sọ́dé lónìí a tẹ̀síwájú lórí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ torípé ń tá a ṣàkíyèsí nìsín ni wípé àwọn èèyàn kan wà láwùjọ wa lónìí àfáà náà ni wọ́n pè wọ́n kódà ó bà ní lọ́kàn jẹ́ pé a rí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú wọn kódà tí wọ́n ti gba ipò dòktórọ̀ gbà tí wọ́n ṣe tán ní àwọn lẹ́lọ́rọ́wá tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n ti ní oríṣiríṣi ìgbìyànjú lójú ọ̀nà ìmọ̀ tẹ́ pé máa záàlìk pẹ̀lú ẹ̀ náà inna lillahi wa inna ilayhi raji'un ni wọ́n dẹ̀ ọwá mú ìtí òjíṣẹ́ ọlọ́run bá mú pẹ̀lú ọwọ́ tó rọ̀ ọwá jù yẹn lẹ̀ kókò tí ẹ̀ sí nínú ẹ̀sìn sallallahu alaihi ọwá mú okùn wọ́n fi ń tukọ àwọn mùsùlùmí wọ́n fi ń tukọ wọn lọ sínú anù ojú ọ̀nà táwọn Ọwa tọ̀ ó wá ń dàbí ìgbà tí wọ́n ti gbàgbé alìkọ̀rán yìí wípé àwọn mùsùlùmí ò ká máa sá eré ìje pẹ̀lú kèfèrè nínú ayé pé ajọ máa dú ní ajọ máa mú ní ajọ máa ní ní gbogbo tó bá gbàlá máa fún àwa mùsùlùmí ò bùkátà ro ilé yẹn àdéhùn ti bẹ́ẹ̀lẹ̀ fáwà wa'ada ọlọ́run ní àdéhùn lélẹ̀ yóò ó lóun ṣe àdéhùn kalẹ̀ fún gbogbo olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tó gbọ́ lọ́n gbọ́ lódodo tó dẹ̀ ń ṣe ohun tó tọ́ tó yẹ tó pa òfin ọlọ́run bá mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba ìtò wá kò ní pé ṣólùgbàgbọ́ òdodo lèmi ní ìkánu rẹ̀ o ní pé la yastakhlifannahum fil ard kama stakhlafa alladhina min qablihim ọlọ́run bọ̀ wá fi wọ́n rólé sórí ilẹ̀ wọ́n ni kò sí gbogbo kùrùkẹ́rẹ́ kèfèrí láyé gbogbo bó ṣe lè nǹkan kọ́rọ̀ jọ láyé kan kèfèrí rọ́lẹ̀ jù báyìí lọ èròǹgbà wọn nípa wọn ti dominate ayé ọkàn wọn ti balẹ̀ ní wọ́n ti ń dùn wọ́n ti ń rò bí ìgbà tó yẹ pé gbogbo tí ń jẹ́ agbára ìjọba ti wà lọ́wọ́ àwọn inú wọ́n ti ń dùn ṣẹ̀ẹ̀ gbogbo aná làmọ borílẹ̀-èdè iná ṣe rí nígbà kan mùsùlùmí wo ló tó bẹ̀ tó fẹ́ lóun fẹ́ kàwé láwọn ọgbà kan tó máa máa jẹ́ orúkọ mùsùlùmí níléèwé kò ṣeéṣe musulmi olú máa lọ kàwé ń gbà náà tó máa lọ tó dẹ̀ máa dé pé pẹ̀lú islam kalla tí islam bá ṣẹ́kù lára sí lára islam ọlọ́bọ̀wọ̀wọ̀ ni ọlọ́bẹ̀ ni kí ló wá ń ṣe wá lẹ́yìn ìgbà bá mú wa já gbogbo oríṣiríṣi àwọn fìtínà wàhálà ìdàmúdàbò yẹn ẹ̀mí ara ẹni táwọn kèfèrè ẹ̀mí musulmi sẹ́yìn tó yẹ pé táwọn bàbá wa tàná bá tẹnu bọ̀tán àtàwọn tó kù láyé lónìí tàṣí ń gbọ́tàn lẹ́nu wọn àti wọn bá díẹ̀ tí mi àti iná jogun bá láwọn iléèwé ta lọ tó yẹ pé màlímù ló máa wà lẹ́nu gate olùhún máa lu gbogbo ẹni tó bá léètì wa màlímù wà ní ó wà lẹ́nu gate ẹ túnlọ̀ pé wá ní staff room kó tún wá lu plan work àwọn kèfèrí ni alímẹ̀ẹ́lẹ́ gba ṣe ó ní máa lọ́n fẹ́ kọmọ náà rùkẹ̀ tán máa rọ lọ sọ́dọ̀ rẹ̀ ìdákẹ́jẹ́ arùkẹ̀ tí wọ́n tún wá ń kọ́ ń gbà náà àwọn eléyìn súìtì náà fún àwọn ọmọ ṣe mi náà máa wẹ̀ẹ́n tó ń fún mi ní súìtì àtẹ́ tó fún mi tó ń tó bá ti lọ́já sípò òun lọ gbé agbára lé lórí lẹ́mí ọmọ akàrípa ọmọ yẹn kó rẹ̀ rántà ń kọ́ wọn yẹn ó máa wà lẹ́mí wọn pápá jùlọ ń kọ́ ní nǹkan kò mọ́lẹ̀ torí ẹ̀ lù kí ṣe pó hùwà bàjẹ́ ibi tí kẹ máa torí ẹ̀ lù ọmọ pó àwọn ó ní àwọn kàláàkù sẹ́yí àwọn wà tí ò dáa ṣùgbọ́n lórí pẹ́ nǹkan kéókò tí yé àfikẹ́ owó gbogbo ọ̀nà tẹ́ máa fi jẹ́ kó yé bílù lórí pọ́n wà bàjẹ́ ẹ̀nà tó bá rẹ pé lójú ọ̀nà tẹ̀kọ́ ẹni àbí kó ní àlà kó bá jẹ́ dojú gbogbo oríṣiríṣi tráfù burúkú táwọn àbí ìdẹ́kalẹ̀ fún aláàná rèé tí gbogbo ọmọ máa rọ́ lọ ṣe nǹkan mí ní ṣe irk mélòó náà ni wọ́n wọ́n fòrò ẹ̀mí ẹlòmí ìgbà tó bá délé ìwé yẹn láyé ẹ̀kù nígbà pípọ̀ àti ẹ̀rú ní pòhùn òṣè má kó ń padà sílé máa lọ́kọ́ mọ́ ń kéwú gan ọṣẹ́ kò péèjì orí yìí rẹ̀ wọ́n oríṣẹ́ kankankọ́ ọmọ tẹ́fẹ́ kọ́ láàrùkè tẹ́fẹ́ kọ́ ní kìíní ṣe báwọn náà ni wọ́n ṣírí lẹ̀ yìí ayẹ̀ṣẹ̀ ṣíyàn náà ló ma wá tí wà débi pé àfikà lọ rí ìlànà ẹbọ kábalẹ̀ rágbára tá máa fi rí ìrìyàn ṣe rárá kò gbọ́dọ̀ tí wà débi rú ẹ̀ ó gbọ́dọ̀ ní bá ṣe fẹ́ ṣe báwo ló ṣe yẹ ká ṣe ní káwá béèrè báwo lọ́lọ́run ṣe làkalẹ̀ ká ṣe rìn báwo lànà fi ṣe làkalẹ̀ ká ṣe fil ard àdéhùn ni ó ní máa fi ń rólé lórí ilẹ̀ fp kèfèrí lẹ́jọ́ máa janú pá ẹjọ́ máa rọ́lẹ̀ lọ ó ní tó máa ṣe fún wáyẹn ó ti dúró kàmọ́ sọ̀kọlọ́fọ̀lẹ̀ dínà min qablihim bóòn ṣe ṣe fáwọn tàná àwọn tó ṣíwájú wa òjijì báyìí gbà tí fatihu dé inna fatahna laka fatahan mubina liyaghfira laka allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima fatahu maka dé ó rẹ̀ kèfèrí wọ́n wá wà bí aláìsí wọ́n wá ń gbé inú ìlú wọ́n wá ń yọ́jẹ̀ àwọn èèyàn kan wá ń pariwo pé wọ́n fẹ́ islamize wọ́n fẹ́ islamize kí náà ń pè ní pé wọ́n fẹ́ islamize wọ́n fẹ́ mú àlàáfíà dé àwùjọ bá mùsùlùmí nígbà tí mùsùlùmí bá wà lórí ipò kan kò sí ohun tí mùsùlùmí fẹ́ ṣe lórí ipò tọ́wọ́ mùsùlùmí bá tẹ̀kùdà tó wà lórí ipò mùsùlùmí ò ní máa lọ pa kèfèrí mùsùlùmí ò ṣùgbọ́n àwọn náà mọ̀ àwọn kan bá tẹ̀ bí kí wọ́n gbé títì kọjá níbi tí mọ́sánásí wà kọmọ̀ ọmọ wo wọn gbogbo ẹ̀dánù bí kí wọ́n táàkì àwọn mùsùlùmí tó bá wà láwọn ipò ńláńlá bí kí wọ́n wá sùsùn wọn lẹ́sẹ̀ ṣe bí pláàni wọn nìyẹn ẹ̀hẹ́n ẹ̀yìn tó ni ṣìbáyé náà ni wọ́n ti lè máa rò páwọn dáwà ríbòrìbò ọlọ́run tún wá ní ẹfọ́ kan balẹ̀ táyé pàápàá náà ó nígbà ó ní bá ṣe lè ṣe mọ́ àwọn bìkan wà tí ẹ pẹ́gbà tó bá ṣe dédẹ̀ ọlọ́run tí mọ bóòn ṣe fẹ́ káwọn kò tó máa rẹ̀ wọ́n ìyẹn lọ́lọ́run bá ń fi wá lọ́kàn balẹ̀ o ẹ bá yẹ kí àkídà wá bàjẹ́ o àwọn kan ti ń bà àkídà mùsùlùmí jẹ́ lónìí wọ́n ti ń jẹ́ kẹ máa ronú pé àfikẹ́ tọ́ báwọn fẹ́ máa wò rí ìjọ ọ̀lẹ́ tó fẹ́ mẹ́kì ẹ̀ ẹni tó mẹ́kì ẹ̀ lánàá gbogbo tó mẹ́kì nínú ẹ̀bọ̀ sí lónìí kò máa sí máa ọlọ́wọ́n bá ṣàdéhùn fún wa ní o ó ti ṣàdéhùn fún wa o àdéhùn yánà la máa tẹ̀síwájú lórí àdéhùn ńlá mẹ́ta gbà nǹkan bì lọ́lọ́n ṣe fún wa nínú áyà yẹn ìkan náà náà ní ta mẹ́nubà lónìí àbí ọlọ́wọ́n bá kójọ kó jẹ́ kí á lè báwọn wọlé kọ́nà mi wá ṣe wá rí ṣéyìn ò ní dàbí ọgbọ́n báyìí ẹ má dàbí ọgbọ́n èyí tó jẹ́ ọgbọ́n tí ń ṣe ètò bálùkọ̀rán àti hadith Ànábì mú ẹ má da ọgbọ́n orú eléyìn agọ̀ ló máa padà dì nígbẹ̀yìn àbẹ́lọ̀ bá kójọ kó má ṣe fi Islam yé wa kó fọkàn wa balẹ̀ kó já lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó dẹ̀jọ́ kó gba ní ìbádà fún wa ọwọ́n bí ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ilé tí ó ga jùlọ kó má fún àwọn ẹni bí àwọn ọ̀tá rẹ̀ kó má fún wọn kápálẹ̀ wa lórí Allahumma aminna fi awtanina وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا